نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run alhamdulillah àtọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà àti gbogbo àwa mùsùlùmí àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run orí àjẹjẹta rẹ̀ kó má bẹ́ẹ̀ nìkọ̀kan wa gbé títí láíláí àmín níbi tí a bá wa dé lánàá náà ni a ti máa tẹ̀síwájú léni pẹ̀lú ògbó ọlọ́run ọlọ́run ọba ọba dẹ́dàá ó bá wa sọ̀rọ̀ nínú lẹ́yìn ìgbà tí ó júwe agbára rẹ̀ fún wa lẹ́yìn ìgbà tí ó júwe wípé òun náà ni ọba alágbára ọba tó dá gbogbo ẹ̀dá òun sì ni òun nìkan ló máa jọ́sìn fún eléyìí jẹ́ ọ̀kan nínú àwọn ìròyìn ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́run ròyìn ara rẹ̀ pẹ̀lú khaliqu kulli shay'in olóòlù ń dá gbogbo nǹkan pátápátá ó sì tún ní ohun òun tún jẹ́ wàkílù ala kulli shay òun lòun sì ń kíyèsí gbogbo nǹkan nínú àwọn ìròyìn ọlọ́run eléyìí tí ó fi ròyìn ara rẹ̀ òun náà ni èyí tí a tún máa gbé ẹ̀wò lénìí pẹ̀lú ògbó ọlọ́run a'udhu billahi minash shaitanir rajim بسم الله الرحمن الرحيم ذلكم الله ربكم لا إله إلا هو خالق كل شيء فاعبدوه وهو على كل شيء وكيل لا تدركه الأبصار وهو يدرك الأبصار وهو اللطيف الخبير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلكم

abẹ̀rẹ̀ tútùmọ̀ alukur'an pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ ògbó wa láyé ọba tó ṣe pé odò ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ó ní yóò kẹ́ tó bá ríjọ́ gbẹ̀dẹ̀ alkiyama abẹ́lọ́run nínú títóbi ẹ̀ kó má ka ẹnì kọ̀ọ̀kan wa kúnnú ẹni tí ó kẹ níjọ́ náà ọlọ́run ọba ń bá wa sọ̀rọ̀ nínú alukur'an. ọlọ́wọ́ bá ní látúndírí kó lábẹ́ sọ́ látúndírí kó lábẹ́ sọ́ wà hùwà yóò dírí kó lábẹ́ sọ́ wà hùwà lẹ́tí ìta fẹ́ tú níbi tá bá kéwúdé tá a ti bẹ̀rẹ̀ títú Qur'an nírọ̀lẹ́ tèmi lórí àyà yìí ọ̀rọ̀ pọ̀ lérí ẹ̀ àwọn èèyàn kan tara rẹ̀ mọ̀nà àwọn èèyàn kan sì tara rẹ̀ wọ́n ṣìnà nípa tí àyà yìí ń tọ́ka sí ọlọ́run ọba ni la yudrikul absar. la tudrikuhu لا تدركه الأبصار وهو يدرك الأبصار لا تدركه الأبصار وهو يدرك الأبصار وهو اللطيف الخبير نعم. قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه ومن عمي فعليها وما أنا عليكم بحفيظ ọlọ́run ọba ní لا تدركه الأبصار لا تدركه الأبصار وهو يدرك الأبصار وهو اللطيف الخبير قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه ومن عمي فعليها وما أنا عليكم بحفيظ وكذلك نصرف الآيات وليكونوا درست ولنبينه ولنبينه لقوم يعلمون اتبع ما أوحي إليك من ربك لا إله إلا هو وأعرض عن المشركين ولو شاء الله ما أشركوا وما جعلناك عليهم حفيظا وما أنت عليهم بوكيل ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون وأقسموا بالله جهد أيمانهم لئن جاءتهم آية ليؤمنن بها قل إنما الآيات عند الله يشعركم أنها إذا جاءت لا يؤمنون ونقلب أفئدتهم وأبصارهم كما لم يؤمنوا به أول مرة ونذرهم في طغيانهم يعمهون أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وأشر وأشرنا عليهم كل شيء وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون ọlọ́run ọba ó ń bá wa sọ̀rọ̀ ọlọ́run ọba ní látúndìrí kó làbí sọ́ọ̀rù ọlọ́run ní gbogbo tí ń jẹ́ ìríran tá a mọ̀ sójú ìjójú ọmọ nìyẹn ni al-absor alifu alam ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lè lè rùmọ́ọ̀mù gbogbo tí ń jẹ́ ìríran téèyàn fi ríran tá a mọ̀ sójú ìjẹ́tọmọnìyàn ní ìjẹ́tàlìjànú ni ìjẹ́tẹranko ni látúndínrínkùn lábẹ́sọ́ ojú kan kò lè rí ọlọ́run ọba bọ́lọ́run ọba ṣe tó káwá ní space tọ́lọ́run ọba occupy ọlọ́run láti bí ọlọ́run rèé لا تدركه الأبصار لا تدركه الأبصار ojú kan kìí ṣe pójú èèyàn nìkan torí pé tábà ní ojú kan ò lè rọ́lọ́ kámárò wípé tèèyàn ni wọ́n ń tọ́ka sí alifu alam tó ń bẹ ń bẹ lil umum torí pé gbàmí ń bẹ nínú èdè lárúbáwá àínú ojú èèyàn alimọ́lò àínú fẹ́ranko nígbàmíì alimọ ayinu fẹ da mi nígbà mi amata bá ní gbogbo nta bá ti lè pè lójú bá sọ̀rọ̀ ó gbúdọ̀ wà ń gbogbo téèyàn bá ti fi ń rìn iná bá sọ̀rọ̀ ká pè ní bá sọ̀rọ̀ ó súnmọ́ ju ká lójú lọ torí kò lè mọ́ jojú ẹ̀dá mi ń bẹ tó ṣe wípé n tó ń fi ń ríran bí imú ni tiẹ̀ ṣe rí kì í ṣe bójú yẹn ló fi ń ríran ó ń bẹnu àwọn ìdámé bẹ́ẹ̀ èyí tó jọ ojú yẹn kò fi ríran tọ̀lé tó fi ríran ṣùgbọ́n ogun tá a bá tún ríran náà ń pè ní basọ́ọ̀rù jámù rẹ̀ ní àbẹ̀sọ́ọ̀rù alifu alam tó wà ń bẹ̀ẹ̀bẹ̀ yẹn ó jẹ́ kó yẹ wá wípé àtẹ̀yàn àtàlìjànú àtẹranko àti màláíkà àti gbogbo tó bá ti ń rí ìríran látúndírí kò lábẹ̀sọ́ kò sí kan tó lè rọ́ lọ́hún látúndírí kò lábẹ̀sọ́ gbogbo tí ń jẹ́ ìríran táà fi máa rí nǹkan pé nǹkan yìí bó ṣe rí rèé tí ń bẹ fún gbogbo ẹ̀dá kò sí kankan tó lè rọ́ lọ́hun bẹ́ẹ̀ sì ni ọlọ́run ọba yóò kò lè àbẹ̀sán ọlọ́ba tó rí gbogbo ojú pátá alẹ́ àbẹ̀sán níbi ọlọ́run ọba lo ojú ìtìlákùlì jùzìí wà iradatul kull ọlọ́run ọba ó lo ojú ń bí ṣùgbọ́n tá a gbà lérò náà ni gbogbo tí ń bẹ lára gẹ́gẹ́ bá a náà ó sì máa ka Qur'an tàbáyé lábdígá wàchí irọ́bì àfi láti fi wójú ọlọ́run that láti fi wáyọ̀nù ọlọ́run àbí kéèyàn sọ wípé béèyàn bá fẹ́ ṣe nǹkan téèyàn bá ti lẹ́sẹ̀ẹ́ níbẹ̀ kò lè rí ṣe sẹ́sẹ̀ yìí náà wá ń sọ gbogbo ara ẹsẹ̀ akàndẹ́sẹ̀ nìkan lò ṣùgbọ́n gbogbo ara láwájá arákùn yọjú sí mi àpéjúwe tó súnmọ́ nù kọ́ yọ ojú ẹ̀yọ kan gbogbo ara rẹ̀ náà la fẹ́ lò ṣùgbọ́n alogbolóhun ẹ̀yà kan náà ẹ̀yà ara rẹ̀ yìí tó pàtàkì láti lè jẹ́ kó jẹ́ pé ń ta àgbàlérò náà ní gbogbo ara lágbádá ọ̀yàwó sọ́wọ́ nìkan ni ó fẹ́ fún yàn nìkan ọlọ́run bá wá ní látúdìríkù olè abẹ́sán gbogbo tí ń jẹ́ ìríran pátá kò sí kankan tó lè rọ́ lọ bẹ́ẹ̀ sì ni ọlọ́run ọba yóòdìríkù olè abẹ́sán ọba yìí tí ń rí gbogbo tó dá pátá mọ́ wàá gbé túmọ̀ rẹ̀ lórí pé ọba yìí lórí gbogbo ojú ọba yìí ay al-abisor ay al-khalq ọlọ́run ọba yìí ọba tí ń rí gbogbo ohun tó dá pátápátá torí pọ́lọ́run ọba al ọba aláàánú lọ́lọ́run al hmm. ọba tí gbogbo nǹkan yíye sí. Si ọba tí ó fún kó wá nírò lérí gbogbo tí kó ń pátá ó ọba tó dá wa lórí àyà yìí àwọn àfáà lórí ìlànà manhaji ahli sunna wal jamaa tó sì jẹ́ ọ̀rọ̀ èyí tó gún nínú gbogbo ọ̀rọ̀ tó wáyé lórí àyà yìí ó náà ni ọ̀rọ̀ sunna salaf wọ́n ní ìtumọ̀ àyà yìí náà ni wípé látúdírí kò lábí sọ́ọ̀rù látúdírí kò lábí sọ́ọ̀rù wọ́n ní túmọ̀ rẹ̀ náà ni pé ojú kankan kò lè rọ́lọ́hun ọba láyé a fi fìdúníyá síbẹ̀ torí mùmí ní tó bá ríjọ gbẹ́ndẹ́ alkiyama ta bá wọnú ààyè láti rí ọlọ́hun fi àrọ̀sọ́ọ̀tì àárọ̀ ọlọ́wọ́n bá ń bẹ̀ àtúnrí ọlọ́wọ́n bá ta bá wọnú àlìjẹ́nà ọlọ́wọ́n bá fi sọnù alukur'an láti jẹ́rìí sí bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ní ojú ya ọmọ ìdínà ọ̀dírọ́ ila rabbiha nazira. ọlọ́dún bá rí dọ́gbìn dálì kìyàmà àwọn ojú kan wọ́n tutù gbọ̀dọ̀gbọ̀dọ̀ ilá àrọ́bìnrin wọ́n ó sì máa wo ọlọ́run ọba wọn báyìí níjọ̀gbìn dàlùkìyàmà ajẹ́ pé àyà kùránì yẹn jẹ́ kó yé wa wípé tọ́lọ́run bá ní látúndínrínkùn àbísọ́ọ̀rù ojú kan ò lè rọ́lọ́run láyé ń bì nítúmẹ̀ àmọ́ tó bá rí jọgbìn dàlùkìyàmà àwa mùmíní àárẹ̀ ọlọ́run ọba nínú ẹ̀rí nínú alukur'an òní wujuhun yawma idin nadira ila rabbiha nazira. wujuhun yawma idin nadira ila rabbiha nazira. anabiwa muhammad sallallahu alaihi wa sallam ojúṣe ọlọ́run ọba ní tó bá dijọ́ gbé dalẹ̀ kìyàmà tọ́mọ àlìjẹ́nà bá wọ àlìjẹ́nà ọlọ́run kó kàwá kún wọn níjọ́ náà ọlọ́run ọbọ̀ wa máa sọ fún gbogbo ọmọ àlìjẹ́nà wípé ẹ̀wà ajé ń tún ṣe nǹkan fún yín èyí tí inú yín ó dùn sí púpọ̀ tẹ́ẹ̀tún yọnu sí púpọ̀ ọgbọ́n àlìjẹ́nà wa máa gbé ọlọ́run ọba àdéhùn tó ṣe fún wa ó ti múṣẹ ó sọ pé ó fi wá wà lè jẹ́nà ó ti fi wá wà lè jẹ́nà ó ti yọ́nú sí wa ó ti kẹ́ wa kí tún ní nǹkan tó ṣe pé tó o bá tún ṣe é fún wa inú wa tún wá dùn púpọ̀ tún ju eléyìí lọ kò sí mà ọlọ́run ọba wakashefa anil hijab ọlọ́run ọba ọba sí gàgà nípa ara rẹ̀ àbáwá máa wo ọlọ́run báyìí arábìnrin kọ̀ wá ní sí tí ó dùn mọ́ máa lè jẹ́ náà nú tó pé kéèyàn ó rí ọlọ́run ọba níjọ́ náà. وجوه يومئذ ناظرة يومئذ ناظرة إلى ربها ناظرة nínú alukur'an aya kan bẹ tanabi túmọ̀ rẹ̀ fún wa sallallahu alaihi wa sallam ọlọ́wọ́n bá ní lílẹ̀ dínà ahsanu alihusna wa ziyada. lilladina ahsanu alihusna wa ziyada. ọlọ́run yóò máa jẹ́ ti gbogbo àwọn tó bá ṣiṣẹ́ rere alihusna gbogbo bí ta bá ti lọ alihusna ẹ alijanna ni torí pé alihusna mu'annathu alahasanu ó ní alahasan mudhakkar alihusna òun náà ni muannath abo ló jẹ́ fún al-ahsan alijanna abo ni tá a bá fẹ́ ròyìn alijanna a lè sọ pé alijanna tulẹ̀ ahasanu a ní alijanna tulẹ̀ husna. lilladhina ahsanu al-husna. ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tó bá gbélé ayé ṣe dáadáa tí wọ́n tẹ̀ láṣẹ ọlọ́wọ́n bá àlìn tó dára jù lọ ni ó náà alijanna òní tó dára jù lọ lórí. jẹmọ́ gbogbo ta nílò orí láyé ẹnupá padà wá fi ilẹ̀ yẹn ó ti ta gbogbo ẹ̀ bá lówó yóò padà wá di pé ò ní síbẹ̀ mọ́ bá kọ́lé yóò ó padà wá filẹ̀ yẹn sílẹ̀ bẹ́ẹ̀yàn lóbìnrin tó da ìmọ̀ kó fi ọlẹ̀ àbí kí wọn padà wá fi ilẹ̀ wà àlìjánná àlìjánná lẹ̀ mọ́ èyí sì fa àlìjánná lẹ̀ ọmọ àlìjánà tẹ rí yẹn anabi bọ́rọ̀ anabi ni wọn ò ní sáré wàlẹ́ ayé tàkàwọ̀ tó nù bẹ́ẹ̀ sì ni wọn ò ní máa ṣe gá wọn ò ní máa yàgbẹ́ jama tó bá yẹ kó láyé tá a wà yìí ká ní lágbájá ń gbádùn kódà kò rí gbẹ́yà ìgbádùn kọ́ lè nira nù àwọn sàábé wa ń wòra wọn lójú wọn ò ní yàgbẹ́ anábì wá jẹ́ kó yé wa wípé anábì gbogbo nkan ti won ba jẹ ìnáma uwa wà gbogbo nkan ti won ba ti jẹ won ma máa ni ní ba ti gbogbo ya titi lo ti digest a se ń bẹ níbi ìgbẹ́ yíyà kéèyàn ó jókòó kéèyàn máa gbádùn ọ̀rọ̀ kan kígbe ó dé ọwọ́ àmọ́ ọ̀fẹ́ dìde àwọn baba wa máa ń sọ àwọn ọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn sì máa ń rí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ní ọdún tí mo láǹfààní àti ṣe hajj àwa kúrò ní Mùnà a fẹ́ lọ sí Jamra láti lọ sọ̀kọ̀ àwa pọ̀ tá à ń lọ bẹ́yàn bá wẹ̀yìn ẹ̀yìn ti fún wájú náà fún àwọn tẹ́ ẹjọ́jọ́ ń lọ ẹ̀ nífẹ̀ẹ́ fira yín lẹ̀ mo wá rò nǹkan pé ah kígbe wa máa gbẹ̀yìn báyìí yóò lágbára o torí pé kó o tó lọ sọpọ àkọ́kọ́ náà kó o tó ríbi tó yàgbẹ́ sí tọba lọ yà àwọn tẹ́ ẹjọ́ ń lọ wọn ò ti fi ọlẹ̀ o ò sì lè o ò lè mọ dídá lọ yẹn àfi kẹjú wọn lọ papọ̀ bẹ́ẹ̀ jama bí mo ṣe ro ọ̀rọ̀ yẹn tán kò ju ìṣẹ́jú márùn ìgbẹ́ ìbádé wàlá ah mo ní àbí mò ń rò ni mò ń rò ni ọkàn mo fọkàn sí ni mo bá tún lọ yàmàgbà tó di àsìkò kan àti rìn ó di wàhálà ah, àwọn táwọn àjọ ń lọ yìí wọn ò gbúdọ̀ fi mí lẹ̀ mi ò ní gẹ̀ẹ́tì wọn mọ́ mo ní láti lọ mo ní láti yàwọ̀ bì kan kí n tó di wípé màá jáde mi ti ẹ̀rí dúdú kankan mọ́ dúdú kankan kò sí mọ́ pé báyà kìí ẹ̀rẹ́ nìkan tó dúdú gbọ́jú ẹ̀ mi ò rí mọ́ àmúra ṣe bí jábúrà làwọn ilé náà sáà lọ <laughs> ẹ̀jẹ̀ àjọ máa lọ bẹ́ẹ̀ àṣé ìnira tún nìgbẹ́ bó ṣe jẹ́ nǹkan àlàáfíà ó dà mí láàmú kò tẹ́ mi lọ́rùn mi ìfẹ́ kó ṣẹlẹ̀ ó wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run sì ti ṣèlérí pé nǹkan tí ò ní tẹ́ wa lọ́rùn kankan ò ní ṣẹlẹ̀ nínú àlìjẹ́nà lànà ìbùsọ̀ pé àníyàn á kàn máa gùnfẹ́ ní bọ́ bá ti ti gùnfẹ́ gbogbo tó tún jẹyẹ yóò tún lọ ọlọ́run tó dá wa ti mọ ìgbádùn kò sí gbádùn láyé ọlọ́run sọ pé wàmọ́lá yà tó dúníyà illa qalil gbogbo ìgbádùn ayé yẹn kékeré ni ọlọ́run tó dá wa ó mọ ìgbádùn ọlọ́run mọ̀ ọ́ á parí gbogbo ẹ̀ sínú àlìjẹ́nà ọlọ́run kò sọ wá lọ́mọ àlìjẹ́nà. lilladina ahsanu lihusna wa ziyada. lilladina ahsanu lihusna ọlọ́run ọba ní gbogbo ẹnikẹ́ni tó bá ṣe dáadáa tó ṣe tọ́lọ́run àyẹ̀húsínà òpin oore tó dára jùlọ yóò máa jẹ́ tiẹ̀ ó náà ní àlìjánà wá sí yáàdá àtàlékún àwọn sàábí wá nílé òjíṣẹ́ ọlọ́ kí ni túmọ̀ àlékún sàlékún kan tún bẹ lóore tó tún ju àlìjánà lọ ni ànábì ní rúkúyẹ́tùnlá ìtumọ̀ ziyada ó náà ní rírí ọlọ́run níjọ náà jẹ́mọ́ kẹ́nìkan máa sọ̀rọ̀ ká mọ́ rí yóò mọ̀ wùwá pé ta ní sọ ká tiẹ̀ rí ìkẹ́ tó ga àánú tó ga àpọ́nlé tó ga tọ́lọ́hún fáwọn àmùmí ní òun náà ni pé a rí ọlọ́run báyìí anẹ́bísọ́lá àlọ́sẹ́lá anẹ́bìnrin kílẹ̀ wá ń fi ọlọ́run pèrè alẹ́ bí ìgbà tẹ́ ń wò sùpọ̀ ọjọ́ kẹrìnlá báyìí bẹ́ẹ̀ sì máa wọ ọlọ́run ọba nìyẹn tí ò sí nǹkan tí ó bò ẹ rí ọlọ́run báyìí ìbéèrè wa ni ṣé bó o ṣé ọkọ̀ fa space <laughs> fìyẹn lẹ̀ yóò dìjọ́ náà ló fi jẹ́ wípé àkídà alìsúnà wàlìjẹ̀má ó náà ní pé látúndíríkù lẹ́ àbẹ̀sọ́ọ̀rù fìdúníà ojú kan kò ní rọ́lọ́wọ́ ọba láyé ń kódà àwọn ta rí yẹn tá à ń sọ yẹn wọn ò kò sánàbí ọlọ́run kan tó rọ́lọ́run anábì musa aleyhi salatu wa salam ọlọ́run fún nígbà láàyè kó máa bọ́ lọ́run sọ̀rọ̀ wàkálà ọlọ́run ọba bá musa sọ̀rọ̀ tẹ̀kìlì ìmọ̀ níbi bá sọ̀rọ̀ láìsí alàgàtà láàrin ọlọ́run àti ibi tó bá dùn ọlọ́run gan ní sọ̀rọ̀ tí musa ó sì máa gbọ́ tó náà máa fèsì ọlọ́run ò ṣerú ẹ̀ fánàbí ọlọ́run kan ṣùgbọ́n lọ́n sí fánàbí wa muhammad sallallahu alayhi wa sallam anábì náà bọ́lọ̀ ń sọ̀rọ̀ lóhun àtọ́lọ́n báyìí nígbà tánábì ṣe mi'raj tọ́lọ́ gba ìrun ó dé àyè kan malaku jibril òun ò lè lọ mọ́ ọlọ́run wa ń bá nàbí sọ̀rọ̀ báyìí ọlọ́run fi yẹn náà pa nàbí sallallahu alayhi wa sallam anábì musa ìgbà tí àwọn ìjọ rẹ̀ tí wọ́n ní rẹ̀ Musa bọ̀ bá lọ bọ̀ bá bọ̀ nítọ́ ń sọ fún wa pé ọlọ́run ọba ní sọ fún yín ọlọ́run sọ fún yín sọ fún yín pé ṣé òórọ́ lọ́hùn gan ni ọmọ ìlẹ́sẹ̀ nìkan ló sápamọ́ tí ń sọ fún ọ bẹ́ẹ̀ Musa ní rárá èyí ọ̀rọ̀ ọlọ́run gangan ni mò ń gbọ́ ọ̀dà bọ́ bá fẹ́ ká gbà ọ́ gbọ́ sọ fọ́lọ́run yẹn wípé ọ fẹ́ rí àwa náà fẹ́ rí ọlọ́run yẹn àjọjọ fẹ́ rí anabi musa ní pé tọ bó o láti fẹ́ ṣe lè ti wọ́ lọ ìbáràn wọ lọ sọ fọlọ́wọ́ bá yẹ kó o fẹ́ rí i. wàlámẹ́jẹ́ àmúṣá lè ní ìtọ́tìlẹ̀. ìgbà musa tó padà wá dé nígbà tọ́lọ́wọ́ bá sàdéhùn tó fún lásìkò pé wọ́n gba òfin mẹ́wàá lọ́dọ̀ ọlọ nígbà tó dé tó wá bá wọn ọmọ israẹli. wàkẹ́lẹ́ bẹ̀rù rọ̀kùrù. pé ọlọ́run ọba rẹ̀ ó bá ọlọ́run ọba bá Musa sọ̀rọ̀ ni. Musa wá ń jíṣẹ́ àwọn èèyàn rẹ̀ tí wọ́n ran onírè ọlọ́run ọba rọ́bì arini anzur ilé ọlọ́run ọ̀rọ̀ ojoojúmọ́ ẹ̀ tó jẹ́ ń tiẹ̀ rí ọ jẹ́ ń rí ọ wa. kí lọ́lọ́wọ́ bá wá wé ọlọ́wọ́ bá nílẹ̀ Musa láhùn tààrọ ní ìwọ̀n èrí mi láyé níbàmú sí àkídà alìsúnà wal jamaa a fi láyé kún láhùn tààrọ ní ìwọ̀n èrí mi ojú kan ò lè rí mi ọlọ́wọ́ ọba láyé walakin ọlọ́run ọba wa ní àmọ́ o bọ́ ọba wa rí pé o lè rórí gbà bọ́ ọba fẹ́ rí mi ọlọ́run ọba ó dáná mọ́ wo àpáta wájú rẹ̀ yìí ìnìsìtàkọ́rọ́rọ́ àmàká tápáta yẹn bá lè rárá gbà tó bá lè dúró fasáfàtì ó súnmọ́ kó padà rí mi ọlọ́run ọba máa wo àpáta yẹn. Falamma tajalla rabbuhu liljabal ja'alahu dakka wa kharra Musa sa'iqa falamma afaqa qala subhanaka tubtu ilayka wa ana awwalul mu'minin. Ìgbà tí ọlọ́run ọba ọba adẹ́dà falamma tajalla ìgbà tọ́lọ́run ọba tó wá fi ó sípayá ìmọ́lẹ̀ rẹ̀ àpáta orí mọ́lẹ̀ nínú ẹgbàwọ́ ọ̀rọ̀ àwọn sálàf wọ́n ló dà gẹ́gẹ́ bí kéèyàn ó ṣe báyìí nínú ilé kan tí mọ́lẹ̀ wà ń bẹ ìmọ́lẹ̀ ẹnu spéèsì ìmọ́lẹ̀ tó gba bíi òun kàn jáde ó tàn sórí àpáta. ja'alahu dakka. lójú ẹsẹ̀ làpáta náà fọ́ sí wẹ́lẹ́wẹ́lẹ́. wa kharra Musa sa'iqan. ànábì Musa bá dàwó lulẹ̀ sa'iqan lẹ́nu tó dákú ìbẹ̀rù pápátá fọ́ tó fọ́ sí wẹ́lẹ́wẹ́lẹ́ ó ní ànábì Musa rí ọba dákú ọba dákú lọ́rọ̀ gbọ́dọ̀. ìgbà tánẹ́bí Musa wá tají ó ń bẹnu àwọn àfonímọ̀ tẹ̀síìrì wọ́n lẹ́yìn ogójì ọjọ́ òun ló tó tají náà. Anábì Musa bá wá ń bẹ̀rẹ̀ sí ní ìyìn Ọlọ́run pẹ̀lú títóbi Ọlọ́run ó ní mímọ́ ní fúnrẹ̀ Ọlọ́run ọba. Ètò ilẹ̀ ìrẹ́ ọlọ́run ọba mi mo bá wá sọ́dọ̀ rẹ torí pé wọn èrí ọ èmi ni mo ní mo fẹ́ rí ọ ìwọ ọlọ́run ọba mi mọ́sẹ̀ ìforíjì mi mi ma pẹ́kọ̀ yẹ kí n bèèrè bẹ́ẹ̀ tubutu ilẹ̀ kẹmí ìrẹ́ ọlọ́run ọba mo túbá wá sọ́dọ̀ rẹ wà á bá rí bẹ́ẹ̀ ọlọ́run mọ́sà ẹ̀ka mi kún ọ̀kan nínú àwọn ẹni tí ó juwọ́jú sẹ́lẹ̀ fásẹ̀ rẹ̀ ọlọ́run anábì wa Muhammad sallallahu alaihi wasallam anábì ń sọ fún wa ipe ọlọ́run ọba ní hijab ààyè tọ́lọ́run ọba gangan wà subhanallah ààyè tọ́lọ́run gangan wà fúnra ara rẹ̀ gbogbo tó jẹ́ gàgá ààyè yẹn hijabu onor anábì ní gàgá ààyè yẹn ìmọ́lẹ̀ ó ní gàgá ààyè náà ìmọ́lẹ̀ tó bu àyà anábì wa sọ pé tí ìmọ́lẹ̀ yẹn bá tàn sáyé ìmọ́lẹ̀ sàbáhátù wájú yìí ibi wájú orí báyìí wájú ìwọ ọlọ́run ìmọ́lẹ̀ tó ń bẹ ń bẹ tó bá tàn sáyé gbogbo tí ìmọ́lẹ̀ yẹn bá pàdé ní òjò náà ojú wo wá lọ fẹ́ withstand ẹ lọ́wọ́ bá fi sọ pé láàrín tààrọ́ ní ẹ lè rí mi walakin zur ila al-jabal fa in istaqarra wá fẹ́ rí mi gbà náà ó wà pátá ìdí nìyẹn tó fi jẹ́ pé tá bá wà àlìjánnà wọ́n tún wa dání tó bá yẹ pẹ́ dàbà ṣe wà yí àlè withstand pé nínú àlìjánnà pààrọ̀ ọlọ́run ṣùgbọ́n látara pé tọ́lọ́run tá a bá ti wà àlìjánà tún wa dá yàtọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe tún ọmọ náà dá kí náà ó lè rí nǹkan jẹ ara wa yìí kéré fún jahannam ó kéré púpọ̀ wa muhammad sallallahu alayhi wa sallam ní dérésù ọmọ náà eyín eyín kọ̀rọ̀ ẹ̀kẹ́ báyìí ọmọ náà kọ̀ọ̀kan yóò tóbi gẹ́gẹ́ bí òkè uhud jama bó olórí ó ṣe wá kí ni ìdí tó fi rí bẹ́ẹ̀ kí náà ó lè rí nǹkan jẹ ni ara eléyìí kéré sí ti jahannam tó lè jẹ torí pé tí bá ń fẹ́ o takadu taman yasu min al-ghayf kullama ulqiya fiha fawjun sa'alahum khazanatuha alam ya'tikum takadu taman yasu min al-ghayf ọlọ́ nínú iná jahannam ó fẹ́ lè mọ jẹra rẹ̀ fún bínú ó fẹ́ lè máa fàya tí ó máa kẹ̀yì fún ìbínú pé àwọn dà ń tí yìí ẹ máa rọ síbẹ̀ sa'alahum khasanatuha ọlọ́run dákun àbẹ̀ ọ́ mọ́sẹ̀ wá lọ́mọ náà torí pé náà ìpele ìpele ni anárùmọ́sọ àlẹ́ àlẹ́lẹ́ kò fọ́rẹ́ kó lè yí mú. anárùmọ́sọ àlẹ́ àlẹ́lẹ́ kò fọ́rẹ́ kó lè yí مسودة الحفر تباكوا سبعة مسودة الحفر رباقها سبعة مسودة الحفر جهنم ولظى والحتم بينهما جهنم ولظى والحتم بينهما ثم سعيد كمل أحوال في سقر ثم سعير كمل في سقر ثم سعير كمل في سقر فذاك ذاك جهيم ثم هاوية ذاك ذاك جهيم ثم هاوية yàwébíà abadan sọ̀kọ̀ lítà hàtàkìrọ̀. yàwébíà abadan sọ̀kọ̀ lítà hàtàkìrọ̀. yàwébíà abadan sọ̀kọ̀ lítà hàtàkìrọ̀. àfààní anáru mọ̀síwá àlehálẹ̀lẹ̀ kò fòrè kó lè yí gbogbo ẹni tó bá kọ́tọ̀ ọlọ́run láyé kò síbi tí wọ́n dé sí junu náà lọ. kódà kó jẹ kó bá jẹ́ president nítorí ó jẹ́ tó bá ti kọtọ ọlọ́run ọba láyé tó wá kú lérí ẹ̀ inú náà lọ̀rọ̀ wọn yóò sí tó tí bá ti wulẹ̀ kí wọ́n pọ̀ tó bó ti wulẹ̀ kí wọ́n pọ̀ tó ọlọ́run ọba ti pèsè kó wálẹ̀ nínú náà jahannam wa muhammad sallallahu alaihi ẹnìkọ̀ọ̀kan yín lẹ́ni manzilun likulli ahadin minkum manzilan manzilun fil janna wa manzilun fil nar arábìnrin ẹnìkọ̀ọ̀kan yín pátá lẹ́ láì ẹ láì nùnà ẹ sì láì nínú àlìjẹ́nà tẹ́ ẹ bá ti wá wọnú àlìjẹ́nà ààyè yín tinú náà wọ́n jẹ́ papọ̀ ọmọ náà ni àwọn ọmọ náà ààyè wọn nínú àlìjẹ́nà ẹ̀yin lẹ́ẹ̀jogún ẹ̀ ìdí nìyẹn tọ́lọ́wọ́n bá fi sọ pé ulaika umul warithun alladhina yarithuna al-firdawsa hum fiha khalidun ìtumọ̀ yarithun ẹ jogún àyè àwọn kèfèrí nínú àlìjánná ọlọ́run mẹ́jọ wọ́n kò ní sẹ́nìkan nígbà tó bá fi ilé ayé lẹ̀ nínú sàárè ọlọ́run yóò fi ààyè rẹ̀ hàn tó bá jẹ́ ní tó ṣe tọ́ ọlọ́run ọba ọlọ́run ọba yóò wá kọ́kọ́ fi ààyè rẹ̀ hàn nínú náà ọlọ́run ò ní so ti rí ìbálọ jẹ́ pé ò ṣe tàwọn ọlọ́run ibi tọ́rọ̀ rẹ̀ ọba já sí ni wọ́n máa ma fi hàn bẹ́ẹ̀ kó bá lè dúpẹ́ pé á ọlọ́run mo dúpẹ́ bẹ́ẹ̀ sì ni ọmọ náà nínú sàárè ọlọ́run ọba yóò fi àlìjẹ́nnà hàn inú rẹ̀ wà máa dùn pé ah, ọlọ́run kó lè sì jẹ́ tọ́lọ́run kò lè jẹ́ tiẹ̀ tó bá ṣe kó o ṣe tọ́lọ́run ọba láyé ni ibi tọ́rọ̀ rẹ̀ ò bá já sí nìyẹn lìyàsí dáadáa hasratan kíbànújẹ́ àbámọ̀ rẹ̀ kó lè pọ̀ sí i anárùmọ̀tòwà lè alẹ́lẹ́kọ̀ọ́fọ́rẹ́kọ̀ọ́ lè yìí mú. anárùmọ̀tòwà فوقها سبعة مسودة لحفر طباقها سبعة مسودة لحفر iná tẹ̀rí ìpele méje gbogbo ẹ̀ wá sí kankan tó ní gbádùn tó nínú àwọn àdámọ̀ náà ó náà ni pé tíyà náà bá ń jẹ ọmọ náà bí ń pọ̀ sí bọ́jọ́ tí ń gorí ọjọ́ nìyà yóò mọ̀ pọ̀ sí ẹ rí pé yẹn tako law of diminishing return nítayé bí nǹkan bá ń lọ òkè bí ń lọ òkè láyé tó bá ti dé píìkì kan yóò yóò yóò máa wálẹ̀ bó o ṣe dúró báyìí tẹ́nìkan bá gbá ọ létí gbà lákọ̀ọ́kọ́ yóò dùn ọ́ pọ̀ tí wọ́n wá mú ọ lọ́wọ́ sẹ́yìn tán bẹ̀rẹ̀ sí ní gba tí wọ́n wá dáwọ́ dúró mọ́ tó dẹ̀ lè dìfẹ́ǹdì ara rẹ ìgbà tí yẹn ò ní dùn ọ́ tó ta ọkọ mọ́ nígbà tó bá yàtọ̀ bá ń gbà dọ̀la wọ́n kàn máa gba náà ni kò ní dùn ọ́ tó ta kọ̀kọ́ mọ́ ṣùgbọ́n nù jahannam kò rí bẹ́ẹ̀ ìyà tàná yóò kéré sí tọ̀la tọ̀la yóò tún kéré sí ti tọ̀túnla yóò kéré sí eléyìí tó jẹ lánàá kò wá ní kú kò sì ní jáláyè ọlọ́mọṣẹ́ wa lọ́mọ náà ti bá kó wa ṣàbọ̀ àtún mọ̀ṣẹ́ wa dàtún lè hùn fáre. ìbá kó wa ṣàbọ̀ àtún inú náà kò rí báyìí ọgbún ní kò tó ní ìpele ìpele yẹn lọ́lọ́wọ́ bá fi sọ pé innal munafiqina fi darkil asfali mìíràn ó dàbí ìgbà tá bí náà ṣe ọ̀gbun níná alìjánà lìnàrí darakat wàlìjánà tó darajat alìjánà òkè ní ìlọ́pọ̀ ìlọ́pọ̀ gbígbà téèyàn kọ́lé alágbèéká làlìjẹ́nà ṣùgbọ́n nu ná ọ̀gbun ni gbogbo ẹ̀ ló wá sóòkùn mùsùlùmí àdàtúlẹ̀ ọ̀fun gbogbo ẹ̀ ló dúdú kirikiri ló sóòkùn jahannamu wàlàdọ́ àkọ́kọ́ nínú ẹ̀ jahannam ọ̀kan nìyẹn ní orúkọ náà wàlàdọ́ iná làdọ́ iná kan ló ń jẹ́ bẹ́ẹ̀ nẹ́ka ló ń jẹ́ iná ọtọ́mà orúkọ náà ni ó di mẹ́ta ọkà mẹ́rẹ̀ àhàwà lè fẹ́ iná ka ló ń jẹ́ náà sẹ̀ẹ́r iná ka ló ń jẹ́ náà sakọ́r tátàtà àjẹ́ iná ka ló ń jẹ́ jẹ́ rímù ó di mẹ́fà fún máa wí ẹlẹ́ẹ̀kejì náà ni hawiya ọlọ́mọdé kámọ̀ kankan bẹ́ẹ̀ ní àbàdà sọ́kọ́ lè dákàkìá yàwé ní àbàdà sọ́kọ́ lè dákàkìá ọlọ́mọdé kámọ̀ kankan bẹ́ẹ̀ ṣe wá lọ́mọ àlìjọ́nà ọlọ́run bá wá jẹ́ kó yé wa wípé látúndínrín kú lẹ́ abẹ́sán kò sójú kan tó lè rọ́ lọ láyé alabsor gẹ́gẹ́ ẹ sọ fún wa ó kó ojú màláíkà náà sínú alifu alam tó ń bẹ́ẹ̀ lè lọ́mọ́ọ̀mù gbogbo ohun tí ń jẹ́ ojú gbogbo ohun tí ń jẹ́ ìríran kò sí kan tó lè rọ́lọ́ láyé ìyàwó Aisha radiyallahu anha ó ní man anna Muhammadan absara rabbahu faqad kadhiba ìyàwó Aisha ó ní gbogbo ẹnikẹ́ni tó bá lánàbì rọ́lọ́ nígbà tó gùn sánmà lọ ìrọ́lẹ̀ nìyẹn pa ànábì rọ́lọ́ ṣùgbọ́n gbóhùn ọlọ́run ọlọ́run bá sọ̀rọ̀ nítorí pé láyé ojú kan ò ní rọ́lọ́run ìrìnà kan ò lè rọ́lọ́run àmọ́ tó bá dínú àlìjánná àwa mùmíní àárọ̀lọ́run báyìí kò wá ní sí tí ó dùn mọ́ wa nú tó yẹn àárọ̀lọ́run ọlọ́run tá à ń sìn àárí báyìí láti jọ́ ti dáyé kò sí nǹkan kan tó rọ́lọ́run torí pé hijabu hu an-nur in tó dí gàgà ọlọ́run àsán mọ́lẹ̀ ìmọ́lẹ̀ tójú ọ̀fọ́ tójú bá rí lásán bọ́lọ̀ wọn bá ṣe rí nìyẹn ìyẹn làkídà tó yanjú àmọ́ àwọn al-Mu'tazila àwọn al-Mu'tazila ìgbàgbọ́ tí wọ́n ní wípé a lè rọ́lọ́wọ́n ọba láyé a sì lè rọ́lọ́wọ́n ọba tó bá rí jọ́gbìn dàlùkìyàmọ́ kí ni dẹ̀lílù wọn wọ́n lọ́lọ́wọ́n bá sọ pé látúdírí kò láàbí sọ́ọ̀ látúdírí kò láàbí sọ́ọ̀ wọ́n nítorí wípé ẹ̀rí táwọn gbẹ́rẹ́sẹ̀ lé o náà ni wípé ọlọ́run bá sọ pé ojú kankan ò lè rọ́lọ́run bí wọ́n ṣe tú nìyẹn wọ́n ní tó bá wá rí bẹ́ẹ̀ kò sójú tó lè rí láyé lálùkìyàmọ̀ náà ojú kankan ò ní rí ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n tú ọ̀gbọ́n dán Qur'an bẹ́ẹ̀ sì ni kò sẹ́ni tó lè tú Qur'an àfi pẹ̀lú súnnà àwọn kan bẹ wọ́n pè wọ́n ní al-Qur'aniyun wọ́n ní tó bá ti wà ní Qur'an nìkan làwọn gbà bẹ́ẹ̀ sì ni ànábì lọ́wọ́n ọba sọ Qur'an kalẹ̀ fún ànábì ni ó ṣàlàyé ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba fún wa. anzalna ilayka litubayyina lin-nasi anábì ni ó ṣàlàyé ìtumọ̀ kùránì fún wa látúndíríkù ulẹ̀ àbẹ̀sán ojú kan ò ní rọ́lọ́hún anábì wá fi láyé torí pé àwọn àyà kùránì náà jẹ́ kó yé wa wípé láyé ni torí pé àwọn àyà mi ń bẹ tó sọ pé àwọn amòmí ní àárọ̀ ìjọba ìdàlù kìyàmà nínú rẹ̀ lè yíta kà fún wa pé wujuhun yawma idhin nadira ilà rọ́bìhà nọ́ọ̀sì ẹ̀rí nìyẹn ẹnu kùránì àwọn mùtẹ́sílà kí náà fẹ́ sọ lórí yẹn ọlọ́ni àwọn ojú kan yóò tutù gbọ̀dọ́gbọ̀dọ́jọ́ gbẹjà kìyàmà so ṣe báyìí ni wọ́n mọ wọ ọlọ́run wọn báyìí ìyẹn nìkan kọ́ ìgbà fẹ́ tàbùkù olórí àbùkù nínú àbùkù tọ́lọ́run ṣe fáwọn ń jọ náà ó náà ní إنه عن ربه يومئذ لمحجوبون كلا إنهم عن ربهم يومئذ لمحجوبون ọlọ́run ní ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ wọn ráwọn kèfèrí tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmọ̀ á dìgàgà wọn wọn ò ní rọ́lọ́hún tó bá wá jẹ́ páwọn kèfèrí wọ́n wọn òòrọ̀ lọ́hùn àwọn amòmí ni wọ́n ń kọ́ àárọ̀ lọ ìtumẹ̀ gbogbo àwọn àyà yìí àwọn mùtẹ́sílà wọ́n ṣe tàwílẹ̀ ẹ̀ wọ́n tú síbòmí fàdọ́lú wà àdọ́lú wọ́n sọnù wọ́n sì ṣe àwọn èèyàn lọ́nà bákanáà anábíwá muhammad sallallahu alaihi wasallam nínú àwọn hadith tó lálàáfíà anẹ́bí sọ wípé a rí ọlọ́run báyìí nínú àlìjẹ́nà ọmọ àlìjẹ́nà ṣùgbọ́n àwọn àdísì yẹn bí kan ní kò lálàáfíà àbí kí wọ́n yí ìtumọ̀ rẹ̀ wọ́n sọnù kí sì di nítàn fi sọnù ẹni tó dá mùtẹ́sílà alẹ́ gangan ó fẹsẹ̀ kọ látọ̀dọ̀ afá rẹ̀ ni wáṣíl bùnà àtọ̀ ọkọ̀ọ̀sẹ̀ látọ̀dọ̀ afá rẹ̀ afá rẹ̀ ń bẹ níjòkó àfáà rẹ̀ òun náà ni imam alhassan albasari ó wá ń sọ̀rọ̀ lérí pé wọ́n lórí masala almanzilatu bayna almanzilatayn kí ni túmọ̀ eléyìí ni wípé ẹni tó bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ò ṣẹbọ tó bá fa ayé níbo nípo rẹ̀ lọ́dọ̀ ọlọ́run imam hasan al-basari àwọn wá ń sàlàyé rẹ̀ gẹ́gẹ́ bí àáfà ọmọ kéwú òun bá ní àádẹ́ ah, ah, sọ àánú bó ṣe máa jẹ́ ni pé alimọ́sílá bẹ́ẹ̀nà mọ̀sílátẹ́ ni kò ní jọmọ náà kò ní jọmọ àlìjẹ́nà àfáà ní àá ó sì jẹ́ ká sọ̀rọ̀ i'tazil anna sùsẹ́yìn sùsẹ́yìn láti ó sínú ọmọ kéwú mímọ́ sùsẹ́yìn ó sì lọ́tẹ̀ lọ́rùn bẹ́ẹ̀ àfa rẹ̀ wá dúró báyìí nínú mọ́sálásí òun náà wá máa yé tiẹ̀ láàyè kejì ọwọ́ káwọn èèyàn kan sùn táàfà rẹ̀ bá ti ń sọ tiẹ̀ òun náà lọ́ máa sọ tiẹ̀ níbẹ̀ yẹn ó bá wá dẹni ó dẹni àbùkù dọ̀la mọ́sí àbí rẹ̀ ìlànà tó wá gbé kalẹ̀ gbogbo ẹni tó bá ti tọ ìlànà náà yóò sọnù ẹ wo bí tó ti kọsẹ̀ látọ̀dọ̀ àfa rẹ̀ bó ṣe wá rí nìyẹn dọ̀la látara àdé eléyìí bẹ́ẹ̀ sì ni ẹni tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí anúkéyìn ó yanjú nu lóga nínú èdè ọpọlọ ń bẹ làákàyè ń bẹ ṣùgbọ́n ọpọlọ yẹn kò rò mọ́ ìtọ́sọ́nà súnà olófin sọnù nínú àdìsọ́kàn tí wọn wọ́n fojú rénà súnà láti gbàgbọ́yé Qur'an òun wà ní látúndínríkulẹ̀ abisọ́rù wọn hùwà yóò dínkùlẹ̀ abisọ́rù ó lọ́dọ̀ tòun kò sójú kan tí ó rọ lọ́wọ́ ọba láyé àtijọ́ gbé ní alìkíyàmọ̀ ẹnìkan kò ní rí èyí tó sọ yẹn ó ti takò mẹ́ni àjọ àwọn sálàf àwọn tán ké lọ́dọ̀ ànábì ìntánẹ́bì sọ fún ẹ tí wọ́n dúró lérí ẹ̀ ìntánẹ́bì sọ táwọn sàábé dúró lórí ẹ̀ ó náà ní làtú diríkù lẹ́ àbẹ̀sán ojú kan ò ní rí ọlọ́run láyé ń bì wàhùwà yòdèrè kò lẹ́ àbẹ̀sán bẹ́ẹ̀ sì ni ọlọ́run ọba òun rí gbogbo ẹ̀dá pátápátá ọlọ́run ọba alatif ọba aláàánú lọ́lọ́run alakabir ọba tí yóò fún kó wá nírò tí kó wá gbélé ayé ṣe lọ́lọ́run ìyẹn lọ bẹ́ẹ̀ nínú àwọn ìtumọ̀ tí wọ́n tún fún àyà yìí nínú àwọn àfáà wọ́n ní ọlọ́run ọba sọ wípé ọlọ́run ọba ò lo àrúyẹ́tù al-idrak olólò wal-idraku akhassu min ar-ru'ya lápèjúwe téèyàn bá ń wo sánmà so orí sánmà àbó orí sánmà bá a ṣe gbójú òkè sáàrí sánmà àbá rí sánmà alitudiriku sánmà wal-idrak al oníyàn ṣe ìdìrákù nǹkan mo mọ ibi tó ti bẹ̀rẹ̀ mo mọ ibi tó pin sí mo mọ̀ bú mo mọ̀ ró ó ní idirak wọ́n ní ta ọlọ́run ọba ṣe ná fúyu idirak ni kò ṣe ná fúyu rúyà torí pọ́lọ́run ọba sọ wípé wọn ò ní rí ọlọ́run ọba láti dirikù abisor wọ́wá yóò dirikù láàyè yẹn bó jẹ́ pé láàyè mi ń bẹ láǹtàrọ́ ní ọlọ́run ṣe ná fúyu rúyà ń bẹ̀ yẹn fi dúníyà ṣùgbọ́n wọn àfáà ń sọ pé al-idrak tọ́lọ́wọ́n bá ṣe lè lòmùmù tó ṣe ń bí ìyàtọ̀ ń bẹ láàrin àrúyà wal-idrak bẹ́yàn bá wo sánmà ibi téèyàn rí bẹ́ẹ̀ lèyàn rí gbogbo tẹ̀gbẹ́ bí ń kọ́ àárí sánmà ṣùgbọ́n a lè ṣe ìdíráàkì gbogbo sánmà àárí ibi tá a wà yìí bàbá tí ń wo bí àtúrí bì mọ́ a ṣe ìdíráàkì ẹ̀ lọ́lọ́wọ́n bá fi lo kẹ́límà al-idrak gẹ́gẹ́ bí apá kan náà àwọn àfáà bí wọ́n ṣe tú látòdìrí kò làbí sọ látòdìrí kò làbí sọ rọ̀hùn wáyé dìrí kò làbí sọ rọ̀hùn wọ́n ní túmọ̀ rẹ̀ tọ́lọ́wọ́ bá ń sọ ń bẹ̀ ó ń bẹ nínú àwọn olùmọ̀ tí wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni wípé látòdìrí kò lè àbísọ́ọ̀rọ̀ ojú kan ìríran kan kò lè kọ́fà gbogbo ibi tọ́lọ́hún ọba bó ṣe tó kódà tó bá dọ́gbé dàlì kìí àmà gan ó ń bẹ̀ẹ́nu àwọn tí wọ́n tu bẹ́ẹ̀ pé tọ́lọ́hún bá láàrin òun kìí ṣe rírí kójú wọ́ wá kó rí gbogbo ibi tọ́lọ́hún ọba bó ṣe tó bó ṣe hàn ẹ̀rọ torí pé wàlá yuhituna bi shay'in min ilmihi ẹnìkan kan ò lè ní ìhátọ̀ pẹ̀lú pápápá ọlọ́run àti mẹ́ẹ̀ ó ń bẹnu àwọn àfáà tí wọ́n tu bẹ́ẹ̀ pé kò ṣe ná fún yù rírì áàrí níjọ́ gbẹ̀dàlì kìyàmà ṣùgbọ́n kẹ́nìkan wá sọ wípé láti space báyìí ibi tọ́lọ̀ ń wọ́n bá ọkùpá èrè látòdèrè kò lọ abẹ́sọ́ wàhúwá yòdèrè kò lọ abẹ́sọ́. látòdèrè kò lọ abẹ́sọ́ wàhúwá yòdèrè kò lọ abẹ́sọ́. ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ èyí tó jẹ́ kókó tá a fẹ́ mú mbẹ̀ tá a sì fẹ́ kí gbogbo wa ká dìmú tó wà níbàámu àgbọ́yé alukur'an tó wà níbàámu àgbọ́yé sunna anabiwa muhammad sallallahu alayhi wa sallam òun náà ni wípé láyé ń bì kò sẹ́dá kan tó lè rọ́ lọ́n ìjà ànábì ọlọ́run ni ànábì ọlọ́run kan ò rọ́ lọ́n màláíkà ọlọ́run kan ò rọ́ lọ́n àlìjànnú wòlíì kan ò rọ́ òun lẹ́nìkan sọ ńjọ́ kan wípé òun lọ nínú igbó nígbà tó ń tòkó bọ̀ sàádé ló bá pàdé ọlọ́run ọlọ́run bá ní látòmí lọ òdìwọ́ ti di òjíṣẹ́ mi máa jíṣẹ́ kiri ó wá ní tó fi bẹ̀rẹ̀ iṣẹ́ ìjíṣẹ́ náà ni bóòlù ọlọ́run ọba ẹ̀ ṣe rí la ilaha illallah ليس كمثله شيء وهو السميع البصير ليس àfikójú ọ̀hún ó jóná ìgbàgbọ́ mẹ́nìájò alìsúnà wal jamaa òun náà ni pé kò sẹ́dọ̀n tẹ́nìkan wá ní ìgbà tó ń wá lálà ń wá rọ́ àìrọ́ o lè la nínú àlá o lè rí lójúkorojú làtúndìríkù abẹ́sọ́ ìdìrọ́kù tọ́lọ́ ń lò yẹn nínú ìdìrọ́kù nítumọ̀ ó ní dìlálà lògàwíyà al-absar tọ́lọ̀ ń lò ó ní dìláàlà lọ́gàwíyà ọlọ́run ọba kì í kàn án tu ọ̀ràn lásán kò sí ẹ̀dá kankan ẹni tó bá lòun rọ́lọ́ ńlá ẹni rọ́lọ́ ń pa kódà kó sọ pa nàbì níyàwó Aisha àbí wípé man za'ama anna Muhammad absara rabbahu faqad kadhaba ìyàwó Aisha ní gbogbo ẹnikẹ́ni tó bá lérò pa nàbì rí ọlọ́run ẹ̀ sọ pé rọ́lọ́ ń pa ànàbì lè gbọ́rọ̀ ọlọ́run ṣùgbọ́n anábì ọlọ́run ọba kankan kò sí èyí tó rọ́ lọ́hùn àtàwọn màláíkà kò sí kankan tó rọ́ lọ́hùn àmọ́ nínú àkídà alùsùnà wàlìjàmá òun náà ní ta bá wà àlìjánná anábì jẹ́ kó yé wa pààrọ̀ lọ́hùn ìtumọ̀ àyà yẹn nìyẹn wà látìful khabir wa ọlọ́run ọba ọba aláàánú ni ọba tí ó fún gbogbo wa nírò tá gbélé ayé ṣe ni. قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه ومن عمي فعليها وما أنا عليكم بحفيظ ọlọ́run ọba ní kọ́ lè jẹ́ àkóhùn البصائر من ربكم البصائر أنان alhujaj walbayinat àwọn ẹ̀rí èyí tó fojú hàn tó ṣe é fojú rí báyìí àwọn àlàyé ọ̀rọ̀ tí ò rújú àwọn tí ó jẹ́ ká mọ̀ pọ́lọ̀ ńlọlọ́hún olóyẹ ká mọ̀ sìn ọlọ́run ọba ní kọ́díjá akúmbasán ẹrù mi ń rọ̀bì kún. kọ́díjá ọlọ́run ọba ló ti dé wá bá yín àwọn àlàyé ọ̀rọ̀ tí ò rújú látọ̀dọ̀ ọlọ́run ọba yín pọ́lọ́run ọba nìkan ọ̀kan ṣoṣo ní àlàyé ti wá lọ́dọ̀ ọlọ́run lérí ẹ̀ pọ́lọ́run ọba òbí mọ́ wọn òbí àlàyé ti wá ọlọ́run tún lo àpèjúwe lọ́nà tí ó tún fi yé wa pọ́lọ́hún ọba nìkan ló ká máa sìn kò ká sìn nǹkan mi ló dá wa mi ò dá wa àlàyé ti wá lérí ẹ̀ ló fi gbéra lè kò sẹ́nìkan tó lè jàre níwájú ọlọ́hún gbogbo tí ó fi lè jẹ́ ká gbà pé ọba ṣe wí ló ṣe rí ti fún gbogbo ẹ̀ látàrí tá à ń sùn fi ni a sùn jẹ̀mọ́ ò ní mọ̀gbà tó ń ra ọ lọ tají náà ni ò ní mọ̀gbà tó tají ìyẹn ni ìjọba kan jù pé ah, agbélé mọ́ wájí aago mẹ́rin lójú ṣùgbọ́n process bó ṣe jí yẹn kò sẹ́ni tó mọ̀ bẹ́ẹ̀ náà ni process bó ṣe máa ń ra èèyàn lọ èèyàn mọ̀ ọkàn sáré pé mò ń tògbé ò ń tògbé bó ń ṣe rà níjọ́ tó bá lọ náà bó ṣe máa pò ká kú nìyẹn wẹ́rẹ́ ló ṣe lọ nìyẹn bàbá sì gbé dèdè bí ìgbà tí à ń ta pẹ́ báyìí náà lọ́wọ́ bó ṣe gbé ọ dìde kọ̀díjà kún kún. bá sán irun mi rọ̀bì kún. ọlọ́wọ́ bá ní ta ló wá ń jiyàn ta ló tún ṣe iyèméjì ọlọ́wọ́ bá ní àwọn àlàyé tó clear tí ò rújú àwọn àlàyé ọ̀rọ̀ èyí tó fojú hàn ó ti dé wá látinú alukur'an ó ti wá dé wá báyín láti inú súnà anábìwá Muhammad ọlọ́wọ́ bá ní tó bá wá lajúlẹ̀ torí ọ̀nà mọ̀ tó tẹ̀lé falẹ̀nà sí fórí ara rẹ̀ ní ẹnikẹ́ni tó bá wá díjú sí mọ̀nà tọ́lọ́hun orí mọ̀nà báyìí ọwá díjú onírọ́rọ́ kìí ṣe mọ̀nà fàálẹ́ ìyá rẹ̀ ìwọ náà ló tẹrí gbà ìyá rẹ̀ láyé ń bí ìwọ ló jẹ́ tó bá tún dijọ́ gbé ndé àlèkìyàmọ̀ ìyá rẹ̀ ìwọ náà ló jẹ́ kò sẹ́ni tí ó bọ́ jẹ ń bẹ́ẹ̀. wà á máa àná alẹ́ fún bí àbí. ọlọ́run bá nírẹ̀ ànábì sọ fún wọn wà á máa àná alẹ́ kún bí àfihàn. ọlọ́nira ànábì sọ fún wọn pé èmi ànábì tẹ rí ọlọ́run kò rán mi pé kí n máa sọ kiri kí mi ò sọ ní tèmi ànábì sọ fún wọn pé bó ṣe rí bó ṣe rí ànábì ò ní wá yàrá rẹ n bá ṣe yẹn nínú yàrá ó kù ṣùgbọ́n ànábì sọ pé wíre o ntọ́lọ́ wọn bá wíre òun láyé ànábì wọn a sápamọ́ sí torí pa ànábì kì í tọpinpin kọ̀kọ́ arákùnrin kan wọ́n ń pè ní abdullahi ibn ubay ibn salul rasul munafiqin wọ́n ń bẹ lójú ogun kan ó náà lọ sójú ogun nígbàtí ó wàá sá nẹ́bí ń bẹ̀ ó ní mọ́rọ̀ àyìnà ashabana أرغب ما رأينا مثل أصحابنا أرغب بطونا وأجبن عند اللقاء àtànẹ́bì gan ojo àti oúnjẹ nìkan láàmà jẹ ojo akànfún ẹnu ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ọ̀rọ̀ kòbákùnkùn sàbẹ̀ kan wà ń bẹ lẹ́gbẹ̀ẹ́ pé sànẹ́bì náà ló ń bá wíwá ọ̀nà ẹ̀ òun ó sì lọ sọ orí lọ sọ̀rọ̀ ó bá sáré sàbí yẹn bá lọ bá anabi sallallahu alaihi wasallam ó bá rẹ̀ anabi lágbájá ń sọ báyìí anabi nìkan pè wá ìgbà tó dọ́dọ̀ anabi wọn lọ sọ báyìí wàláì ó bẹ̀rẹ̀ sí ní bùrà wọn sọ bẹ́ẹ̀ anabi ni kò sọ sàbí yẹn àló sọ tó ń fetí anabi àní ọ̀ sọ ọlọ́run sọ pé ìtàkàtù aymanahum junnatan fasọ́dù an sabilillah. ọlọ́run ọba ní wọ́n máa ń sápamọ́ sábẹ́ ìbúra èké wọ́n á sápamọ́ síbẹ̀ wọ́n á sì máa díṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́ lábẹ́rẹ̀ tọ́ bá ti tẹ̀kọ̀ wàlúwà ìtàlá tọ́ bá ti sọ ànábì ó gbàbẹ̀ torí pé wà máa àná alẹ́ kún bí hàfin ọlọ́run ò rẹ́mi ànábì láti máa tọpinpin sóyún tó wínú ẹ̀já gbàbẹ̀ bí ò bá wá rí bẹ́ẹ̀ ó kù òun ó kọ lọ́hún lásìtà aléyìn bí mo sọ yí pírì anábì kì í tọpinpin ẹni kankan bó ṣe bó ṣe rí nìyẹn anábì ó sì gbà bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ bá fi túwá sírí ọ̀pọ̀lọpọ̀ àwọn mùnáfìkì fanabi wa muhammad sallallahu alayhi wa sallam nínú suratul azab oríṣiríṣi àwọn ìgbésẹ̀ làwọn mùnáfìkì gbé ní ojú ogun gazwatul khandak ogun yẹn náà náà tó ń pè ní gazwatul ahzab nígbàtí gbogbo àwọn kèfèrí ayé pátá tí wọ́n panupọ̀ pẹ̀lú ìkúnlọ́wọ́ àwọn Yahudi tó ń bẹ ní Madina àti kúnlọ́wọ́ àwọn mùnáfìkì nínú àwọn mùsùlùmí wọ́n ní táwọn fẹ́ ṣe ni pé àwọn fẹ́ pa Islam rẹ́ nígbà àwọn bá pa ànábì gbogbo ẹni tí ń jẹ́ mùsùlùmí pátá àwọn pa ogun wọn wọ́n bá gbéra wọ́n wá fẹ́ wọ ìlú Madina wọ́n bá ránṣẹ́ wípé a ti ń bọ̀ anábì bá ní kí wọ́n lọ wo báwo náà ṣe pọ̀ tó ẹni tánábì rán tó sáré onírẹ̀ anábì áà wọ́n pọ̀ ló ń kà wọ́n tún pọ̀ ní nǹkan ogun anábì wa ní kí ká ṣe àfa wa Salman Al-Farisi onírẹ̀ òjíṣẹ́ ọlọ́sẹ̀ mẹ́pàrà passion lèmi tírù nǹkan báyìí bá ṣẹlẹ̀ àwa máa gbẹ́ àgbẹ́ rọkiri ká ìlú wa tógun bá ń bọ̀ wọn ò ní lè fure kòtò yẹn kọjá wọn ò lè dúró wọn ò ní lè wọlé ànábì bá ní ọyọ ẹja bẹ̀rẹ̀ sí máa gbẹ́ kòtò wọn bá ànábì náà ń gbẹ́ kòtò yẹn fún rẹ̀ ànábì ní ananabi yìí ò lára kẹ́sí anabuna abdulmutalib ànábì ní ànábì ọlọ́ni mi mi ò parọ́ ó dá mi lójú torí pé níjọ́ náà àwọn mùnàfíkì wọn kọ̀tàn ẹ̀yin òfin jáde ẹ jẹ́ mọ̀ọ́mọ́ máa fẹ̀mí mùsùlùmí ni wọ́n ni wọ́n tán nísìn lẹ́wọ́n ń gbé ní kàn ojo lójo àwọn anábì wa rí kójú àwọn èèyàn yí padà anábì ní mi ò parọ́ ọba ló rán mi nígbà tí èèyàn pa ń tẹ̀lé èèyàn ẹ̀mí wọn ti mè sọrú bẹ́ẹ̀ náà nígbà tí ah, sólèfòlè Hudaybiya táwọn kèfèrí tán bá nàbí sàdéhùn tó fẹ́fọ́ kèfèrí tí ó fẹ́fọ́ Islam Umar wà lọ bá nàbí pé ah so iṣu òjíṣẹ́ Ọlọ́run mẹ́rin anábì ló jíṣẹ́ Ọlọ́run ni ah bóò la ṣe fẹ́ máa yọnu sí ìyẹpẹrẹ táwọn gbọ́lá fún ìyẹpẹrẹ ju Islam lọ anábì ní bọ́lọ̀ ṣe ni kì í ṣe nìyẹn ah, Umar tó bá jẹ́ ti jà ìjájà o àwọn <laughs> gbogbo ìjọba ṣẹlẹ̀ ní kò ṣẹlẹ̀ ẹ̀yin sọ pé ẹni tó bá ti wá sọ́dọ̀ ti wá ká dá padà ẹni tó bá wá sọ́dọ̀ ti ẹ̀ ní dá padà irú débi kò sí déédéé ń bẹ anábì ní Umaru ṣe sọ̀rọ̀ gbogbo tí mò ń ṣe yẹn pátá bọ́lọ̀ ṣe ni kì í ṣe ni mò ń ṣe ana nàbí yìí lákẹ́rì anábì ọlọ́run ni mí níjọ́ náà ọlọ́run ọba ni wa ìzá gàtẹ̀lẹ̀ àbẹ̀sọ́rù abẹ́lẹ́ gàtẹ̀lẹ̀ kùnúbù làhànájẹ́rù ọlọ́run ọba níjọ́ ta ìbẹ̀rù yẹn lágbára fún gbogbo mùsùlùmí nínú ìlú Madina nígbàtí ojú ìbẹ̀rù jọ́nà ojú sì fẹ́ yọ jáde báyìí ọlọ́run ọba ó describe sin yẹn bó ṣe rí tíbẹ̀rù bá dé bójú wa bó ṣe rí tó kéré tíbẹ̀rù bá dé ẹ mọ̀ kó tóbi jù báyìí lọ ó dàbí ẹni tó fẹ́ fo títì express lóru tó wọ̀ tó tó wò sí tí nǹkan kan wá ó bá wá èwo làbọ̀rọ̀ sáré yé mara sí fàájì mú kọjá ó bá dá àárín ìlàjì ọkọ̀ tírélà kan bá tan iná ó rí wípé ó ti súnmọ́ òun tí wọ́n bá lè yàwòrán bójú ẹni ó ṣe rí ẹ rí pé yóò jù báyìí lọ ọlọ́run ọba máa ń ṣàlàyé bí nǹkan bá ṣe rí ni kì í exaggerate ọlọ́run ọba ní wá ìzágàtìlẹ̀ àbẹ̀sọ́ nígbà tó dúfẹ́ yọ síta fún ìbẹ̀rù wàbálàgà tilẹ̀ kọlọ́bù hànájẹ́r ẹ̀mí fẹ́ lè jáde lẹ́nu yín báyìí tẹ́mi yín gbà pé pé pé àwọn èèyàn yìí ti dé tí wọ́n wá pa náà bí báyìí tí wọ́n pa gbogbo wa. ọlọ́run ọba ní oníkálukú yín àwọn mọ̀nàfíkì wọ́n bẹ̀rẹ̀ sí ní ro èrò kérò sáà nábì. ọlọ́run ọba ní oníkálukú yín àwọn mọ̀nàfíkì wọ́n bẹ̀rẹ̀ sí ní ro èrò kérò sáà nábì. هنالك ابتلي المؤمنون وزلزلوا زلزالا شديدا ọlọ́run níjọ́ ta wí àmì àwọn mùmíní níjọ́ náà àmì wọn jìjì a sì fàdánwò tó lágbára kan wọn oníkálukú fi ímánì gbé níjọ́ náà ẹ̀hẹ́n. يقول المنافقون والذين في قلوبهم ọlọ́nijọ́ ta wí àwọn mùnáfìkì àtàwọn táìsàn bẹ nínú ẹ̀mí wọn bẹ̀rẹ̀ sí ní sọ pé ìlà ní sọ́tán gbogbo àdéhùn tọ́lọ́ ń ṣe páwà láàmà borí kọ̀tán gbogbo àdéhùn tánà bí báyìí ṣe pẹ́yìn lẹ́mọ̀ borí ọ̀tán báyìí asáwọlé ṣé kọ̀tán báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ bí ànábì ń gbọ́ jẹ́mọ́ kílẹ̀ ànábì sọ. So ọlọ́run ọba níjọ́ ní àwọn ẹ̀yìn gan atúnkó rẹ̀ wẹ̀ sí sẹ́mi ẹ̀ tó fẹ́ ṣe lọ́jọ́ jókòó ẹ̀ ọ̀pá ogun ní dànù amúnà dúdú rẹ̀ sí ní sọ bẹ́ẹ̀. àwọn kan nínú àwọn mùnàfíkì wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ níjọ́ náà. olójú tì yín gbogbo ẹ̀yin ará Mádínà tẹ gbà nábì lálejò sọ́tẹ́ ọkọ̀ tiẹ̀ báyìí báyìí ìlú yìí ti bàjẹ́ ilé ọgbà yìí mọ́ báyìí fọ́ríjì ìwú ẹjẹ́ ya padà lẹ́yìn ẹ mọ́ṣe ti ẹ̀ mọ́ lójú ẹsẹ̀ làwọn tó tẹ̀ lánàbì àwọn kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ sí ni lọ ń gbà yọ̀ǹda lọ́dọ̀ nabi àwọn kan bẹ̀rẹ̀ sí wa lọ ń gbà yọ̀ǹda níbi nǹkan ṣe rí yẹn wọ́n bá wá ń padà wọ́n wá ń sọ fún wípé inna buyutana wọ́n ní ra ilé ò ṣe é fi ilẹ̀ ọmọ ọmọ adé ní bẹ́ńlé ń sunkún kò síyàwó gan lé inú ilé mi ó ṣófo ilé ò ṣe é fi ilẹ̀ ilé yọ̀ǹda yóò sì máa

lànàbí fi máa ń bẹ lọ́n pèrè ọlọ́n dúró ti òun ànàbí a máa bẹ lọ ṣùgbọ́n àwọn tó jẹ́ mú omi ní tòótọ́ jàmá ọlọ́run ọba ní níṣẹ́ bẹ̀yẹ lọ síbi àwọn mùmí ọlọ́run ní ṣùgbọ́n àwọn mùmí ní tí wọ́n sòdodo pẹ̀lú ìmánì wọn wà lámàárọ̀ alìmùmínú nàlẹ̀ azab ìgbà táwọn mùmí ní tòótọ́ tí wọ́n ráwọn ọmọ ogun tó lọ lọ́ọ̀kan báyìí tí wọ́n wò wọ́n lọ kan kàtọ́ ẹkẹ́rù ó bà wọ́n èyí tí wọ́n ń sọ ni wípé wọ́n àdéhùn tọ́lọ̀ ń bá wa ṣe tánàbí ṣe náà ló ń ṣẹlẹ̀ yìí tọ́lọ̀rọ̀ ànábì ó tọ́lọ̀rọ̀ ọlọ́run ó tọ́lọ̀rọ̀ ànábì torí pé ọba sọ ni pé fayakútù lúna wáyò kòtàlú ẹ pa pa náà pípa wá anabi ti sọ kò anabi ò parọ́. òótọ́ lọ́lọ́run sọ òótọ́ lọ́lọ́run anabi ìjọba bá pa ogun alẹ́ ní náà ti sọ bẹ́ẹ̀ fún wa tẹ́lẹ̀ ìyẹn ò mí wa òdodo ẹlẹ́rìí sọ. ọlọ́run ní gbójú ọgbíjọ́ náà ṣe gbòòrò tó àwọn mùmí ní ìmọ̀ ni wọ́n tún lé ni wọ́n dúró ti ànábì sallallahu alaihi lọ́lọ́wọ́n bá fi dé kó yé wọn ọlọ́run ti mọ̀ páwọn mùnáfíkí ó mọ bẹ ọlọ́run bá fi ní rẹ ànábì mọ sọ fún wọn wà má àna alaykum bí hafiz. wà má àna alaykum bí hafiz. ọlọ́run rẹ ànábì sọ fún wọn ìwọ kì í ṣe olùṣọ́ àníkọ́ ọmọ sọ wọn kiri bẹ́ẹ̀ nìkan bá ní ìrẹ ànábì tí ó yà inú rùn mi tọ́ àti gbọ́ ìwọ ṣe kíní kan àti gbọ́ ànábì àti gbọ́ ànábì ó gbà bó bá ti sọ yẹn ànábì ò ní tọpinpin rẹ wọnú yàrá torí pé akùnrin ní ìmọ̀ tọpinpin tí ẹ ní kó sọ ntọ́lọ̀ ń wíre ntọ́lọ̀ ń wíre ntọ́lọ̀ ní ẹsẹ̀ rè ṣùgbọ́n kánábì wàá máa yọjú ní yàrá kí ló ń ṣe ń bẹ ń rọ o inú kọ̀kọ̀ rẹ ó kù wọ ó kọ lọ́wọ́ ọlọ́wọ́n bá lè sọ lẹ́yìn fún ànábì gbogbo ẹ̀ ń dá wà ẹ jẹ́ káwa ìwọ sọ ti ẹni ẹlòmíì nítorí pọ́ sáfẹ́ káwọn èèyàn ó gbà yóò wà máa ṣe bí rí à asáfẹ́ kó gbà à gbígbà yẹn kò sí lọ́wọ́ ẹ ọwọ́ ọlọ́wọ́ ọba ni gbígbà wà sọ ní tiẹ̀ mọ́dẹ̀ tọ́ pínpín bó bá tún dọ̀la tó tún sọ tó bá tún dọ̀tún la tó tún sọ ìwọ máa sọ gbígbà yẹn ọwọ́ ọlọ́wọ́ ọba nìyẹn wà mọ́sẹ̀ tó ń pẹ́ nìkankan wà máa nà alẹ́ kún bí hafi wàkàdálẹ́kan ẹ̀hẹ́. وكذلك نصرف الآيات وليقولوا درست ولنبينه ولنبينه لقوم يعلمون ọlọ́run ọba ni wa kadhalika nusarriful ayat ọlọ́run ní gẹ́gẹ́ báyìí làwọn ọlọ́run la ṣe máa ń ṣàlàyé àwọn àmì ọlọ́run àwọn àlàyé ọ̀rọ̀ ọlọ́run bá ṣe máa yiri ẹ̀ fún yín nìyí a mọ̀ ṣàlàyé ẹ̀ lọ́tún tí o bá tún yẹ yín a tún sọ bá mi a tún pa lówe a tún mú àfiwé wá báyìí làwọn ọlọ́run ṣe ń ṣe fẹ́yìn èèyàn kọ́rọ̀ ọlọ́run kó lè yẹ yín. wọ́n lè kó lò dárọ́ sà. naam. wọ́n lè lọ náà lè kọ́ òní yàrá lẹ́wọ̀n. ọ̀rọ̀ ọba ni wọ́n lè yẹ kó lò dárọ́ sà. kó bá dìjọ́ gbẹ́ndé alìkìyàmà kí gbogbo yín náà ó lè máa sọ wípé rẹ̀ ànábì kọ̀rá tà lóòótọ́ ló ké fún wa àwa la òun ó sọ tiẹ̀ ẹ̀yin náà ó padà jẹ́rìí sí pé ó wí fún yín ya Muhammad eré òjíṣẹ́ ọlọ́run ó sọ ó kọ́ wa ó ṣàlàyé fún wa dárọ̀ sànú èdè lárúbáwá ó nítumọ̀ tó pọ̀ dárọ̀ sà kí nǹkan parẹ́ ó máa ń jẹ́ bẹ́ẹ̀ ká rí eré pa nǹkan mọ́ ó lè túmọ̀ bẹ́ẹ̀ ló fà á ló fi àwọn ó pọ̀ mujahid àwọn nínú ẹgbà wá tí wọ́n gbà wá nípa ìtumọ̀ dàrọ́stà wọ́n ní wàlìyàkúlù wàlìyàkúlù wọ́n wá mú kìrá mi wá wọ́n ní wàlìyàkúlù dàrọ́sátì tó bá lọ jẹ́ wọlé akúlù dárọ̀ sátì kábà lè máa sọ pé rẹ̀ ọlọ́run gbogbo nǹkan tó jọ wá lójú láì tí ò já ṣe tiẹ̀ ó ti parẹ́ tó lọ jẹ́ dárọ̀ sátì ni bá ṣe tún nìyẹn ṣùgbọ́n nínú èyí kìrá àtàǹkà òun náà ni wọlé akúlù ayé kọ̀rá ta wàtà àlẹ́mta pé ó ké fún wa àwa náà pa àgbà bẹ́ẹ̀ lẹ́nu rẹ àwa látẹ̀lé. ó sì lè máa ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run ọba fún gbogbo àwọn tó nìkan ṣe àwọn tọrọ iye ìwọ máa sọ ẹni tí ó mọ̀nà ó mọ̀nà ẹni tí òkúkú ní gbọ́ kò ní gbọ́ lóbi jẹ́ gbogbo ẹni tí bá ń ṣe dá ìyẹn ní ká mọ́wọ́ máa sọ tiẹ̀ ẹni tó fọkàn sí pé yóò ṣe láǹfààní gan ó lè mọ́jọ́ ni ó ṣe láǹfààní kódà ó lè jẹ́ pé ẹni tí ń gbọ́ lórí spíkà bí ṣe ń jáde ẹnìkan ó lè jókòó nu lé kó máa gbọ́ ó lè sòun gan ni ó ṣe láǹfààní ju ẹni lọ ìdí nìyẹn tó fi jẹ́ pé ká sọ ni má sọ pé akúkú sọsọsọ wọn ò gbọ́ ìwọ mọ̀ wọ́rì bẹ ẹnu tí ó ti foundation òun sínú gbáyà ó kò ní ńgbọ̀ ọba wá rìnrìn àjò ọba lọ ìlú mi ọba jókòó mọ́ ọba tó ń sọ̀rọ̀ ah àfọ àjàkújàkú yìí sì máa ń sọ irú kíní yẹn jọ náà jákujàku ni ọmọ sọ títí tẹ̀mí rẹ̀ ó fi wá mọ́ sí nǹkan yẹn ọgbà ládàá lọ́dọ̀ ọlọ́ bí ọgbà lẹ́nu rẹ̀ ó ti gbọ́ látẹnu rẹ̀ ká gbọ́ yé bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá wá ní tẹ́bí. tẹ́bí máa ń rí ayé ọlọ́nira ànábì ta fi sọwọ́ sí ọ látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ ó ní kíwọ ó máa tẹ̀lé má tẹ̀lé táwọn èèyàn ń sọ má gbọ́n táwọn èèyàn ń wí ìtọ́lọ̀wọ̀n ọba rẹ fi sọwọ́ sí ọ látọ̀dọ̀ ọlọ́run ní kó máa tẹ̀lé ọlọ́run ọba ní kò sẹ́nìkan tí jọ́sìn tọ́ sí àfọ ọlọ́run ọba nìkan ṣoṣo ọlọ́ni rẹ̀ ànábì kọtí ikún sí mọ̀ràn àwọn ẹlẹ́bọ kọ̀yìn sí wọn pa wọ́n tì àwọn tí wọ́n ń ṣẹbọ wà árídẹ anil mushrikin àwọn àfáàní ṣáájú kọ́lọ̀n tó sọ àyà kìtẹ́l kọ́lọ̀n tó sọ àyà ogun kalẹ̀ òní àyà yìí wà árídẹ anil mushrikin sáfi wọ́n lẹ̀ pa tì máa ṣe tiẹ́ àwọn àfáàmì sọ pé láà pé ọlọ́run ọba ń bá nẹ́bì sọ wípé bó bá sọ sọ sọ fún wọn tí wọn ò gbọ́ fi àwọn àtọ́lọ́run ọba lẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn àfáà fi kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ dáwà àwọn èèyàn tá a bá sọ̀rọ̀ èèyàn mẹ́ta ni wọ́n ẹlòmí ń bẹ nǹkan kan ò yé rárá sọ ojú ẹsẹ̀ náà ni ó gbà torí pé òun gbà pálá ẹlòmí sì ń bẹ ti mọ nǹkan kan díẹ̀ irú ẹni bẹ́ẹ̀ Ah, rárá o àwọn náà ka tíà má bá jiyàn ní kó gbé a tó kà kó gbé wá bẹ́ẹ̀ bá wá jọ ń gbé e lọ làákàyè tiẹ̀ náà ó sọ pé ọ̀rọ̀ eléyìí ó tẹ̀sùn wọn ju tèmi lọ yóò gba tiẹ̀ ṣùgbọ́n pinlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ìyẹn ló burú jù ó mọ̀ ṣùgbọ́n kulẹ̀ tí ó ti sì ní máìndì ẹ̀ kó wọn ò ní gbà àwọn àfáà irú àwọn èèyàn bẹ́ẹ̀ ẹ má bá wọn ágíù àwọn ni ahlu zayg wal ẹ má bá wọn jiyàn ẹ sáfà wọn yẹn lẹ̀ làwọn àfáà fi sọ wípé ìyáàkùn wà mùjàlásàtì wà mùjàlásàtà ahlil ahwa ẹ sọ́ra láti máa bá wọn jókòó àwọn onífẹ̀ẹ́ nú bẹ́ẹ̀ sọ pé ọlọ́run wíbá náà bí wí wọn nígbà ẹ bá sọ pé kìlí ìta wà bẹ́ẹ̀ ṣe rè mọ́tàlásí kan ń bẹ wọ́n kọ́ sílé àlùwàlá abẹ́ báyìí pé pákó jẹ́ súnà kò jẹ́ súnà o àwa kò fẹ́ẹ́ kí ẹnikẹ́ni kó rìn pákó níbi sẹ́wọ̀n kọ́ fẹ́ ṣe súnà sí wá àkókò tó sàlùwàlá wọ́n ti kọ́ bó kó mẹ́tìrẹ́ nìkan wọ́n gbà lẹ́nu ẹ̀ rí nàní àmọ́ akílódé súnà ní jẹ́lápá ẹgbẹ́ súnà ẹgbẹ́ fọ́nú ẹ kó tó wá bí ọ̀fọ́nú láàárọ̀ yìí ni wọ́n akọ́bẹ̀ ọ jẹ́ súnà wọ́n jùmọ̀ kọ́ fẹ́ sọ pé súnà ni wọ́n ti fi síbẹ̀ ọ jẹ́ súnà kò jẹ́ súnà o kò sí ìgbà láàyè fún pàlà ìlànà àwọn èèyàn bẹ́ẹ̀ ń bẹ ń bẹ wọ́n á rí the anil mushriki àwọn èèyàn míì ọkàn wọn ti di mọ́ waste time ara rẹ̀ kì í ṣe pé kò mọ tó ń sọ yẹn ó mọ̀ pé dodo ni ṣùgbọ́n kò ní gbà yóò máa takọ̀ torí pé níbi kó mọ́ gbà yẹn ni yìí ẹ wà ó bìlí pé tó ń bá ti lè gbà ó ti dẹni yẹpẹrẹ nìyẹn ọlọ́run dákun mọ́ ṣe wà lọ́nà ọlọ́run bá láwọn ọ̀sẹ̀ bọ̀ wá rere anil mushriki rẹ̀ ànábì pa wọ́n fi wọ́n lẹ̀ àwọn tó lọ́rọ̀ ọgbọ́n mọ́ bá ìyẹn náà sì ń bẹnu ẹ̀kọ́ dáwà ẹ̀rẹ́ lè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ah, ẹ mọ̀ tún gbọ́ àwọn kan mọ̀ tún ní tí o kò tó mọ̀ tún kalẹ̀ ọlọ́run kó sì ọ̀tá yẹn pa ṣé question ní béèrè yẹn àbí kí ni yẹn ẹlẹ́mi ó sì béèrè pé tọ́ amọ̀ràn àwọn èèyàn kan tó ń ṣe báyìí ẹ dákun ẹ là wá lóye sẹ́sìn ló sọ bẹ́ẹ̀ ẹ ká mọ̀ bàbá wa ṣàlàyé fẹ́ lómi kódà ó lè má ṣe gan ṣùgbọ́n ó fẹ́ gbọ́ àlàyé lérí ẹ̀ ẹlòmínú àwọn wèrè kan mọ̀ tún dé ẹ̀ẹ́dì wípé ẹni yẹn kò nídìí ìdáhùn àwọn àfáà ló fi jẹ́ wípé tán bá béèrè question àwọn ó béèrè question mi gbà mí àfáà mi wallahu alim kì í ṣe pé kò mọ̀ dáhùn rẹ̀ ó rí wípé òyìnṣẹ́ ni tó yẹ kó wọ́n fún lẹ́sìn ọ̀rọ̀ yẹn ló jẹ́ pé gbogbo ọ̀rọ̀ kọ́ náà ló lẹ́sìn Imam Shafi'i rahimahullah ó ní ẹ̀hẹ́ يخاطبني السفيء بكل قبح وأكره أن أكون له مجيبا يخاطبني السفيء بكل قبح وأكره أن أكون له مجيبا وأكره أن أكون له مجيبا ìṣe gbogbo ìbéèrè náà lèèyàn máa fèsì lé lórí ẹlòmíì ọdọ ọgbẹ́ ẹ bá gbà ńkọ́ ẹ ṣé kìnnì kan ò ní ṣẹlẹ̀ ẹ fẹsẹ̀ ẹ̀sìn ó lè má ìbéèrè tó ní ni ò béèrè fi yókù tí ó bó bá béèrè gbà mí àfọkàn sọ pé next question ọmọ ìdí tó fi sọ ẹ gbúdọ̀ dáhùn béèrè yẹn náà kì í ṣe dandan bàbá dáhùn ẹ lọ bẹ ẹlòmíì nígbà tí ìdáná tọkọ sẹfẹ ọmọ aláàtúndìbò. ọkọ inú mi ìdá láti ṣòkòtò ọkọ inú mi ìdá láti ṣòkòtò. tí ó mùgo èèyàn tí ń bá ń bá ọ sọ̀rọ̀ mọ́ dá lóhùn mọ́ dá lóhùn tí dìdìrìn tí ń bá ń bá ọ sọ̀rọ̀ mọ́ fún lẹ́sìn wàkàírù min ìjàbàtì ní re du ko fún lésì ni kò dákẹ́ wọ́n fún lésì wọ́n dákẹ́ mọ́ fún lésì ọ ń lọ ní títì ọwọ́ aríwò èrè kan ọba lè pọ̀ ọsàn mọ́ ọba ni ah Kilo ló wó pálapàla iná wọ́n náà bá bọ́ sí ibi náà ti ń ta ọsàn bẹ̀rẹ̀ sí ni ah máa fi yẹ pé mi ìṣẹ́ra rírọ̀ ọ̀dọ̀ ìwà àti wèrè ẹ wá exchange pọ̀ sàn jàmá táwọn kọ́wèrè kọ́wèrè bá dé àti wọ́ àti wèrè wọ́n jọ kó gbogbo yín lọ wọ́n ní ṣe ìwòrì wèrè náà ò ní gbèrè ń wèrè wọ́n bá dán ìjọba tí ìṣòkòtò ọkọ̀ ẹ̀rọ bẹ̀rẹ̀ jama islam kọ́ wa lẹ́kọ̀ọ́ púpọ̀ ọlọ́run rẹ̀ ànábí wọn arírí anil mushrikin ọlọ́run rẹ̀ ànábí àwọn ọ̀sẹ̀ ẹbọ sápa àwọn tí mọ́jì wọ́n wé sí tẹ̀mẹ̀ pa wọ́n tí ọlọ́run ní tó bá wù èmi ọlọ́run ọba bó o ṣe rí wọn yẹn tí mi bá fẹ́ kún ó jẹ́lẹ́bọ mo mọ bí ń ṣe sọ̀rọ̀ wọn èmi nínú iradatullahi alqadariya alkauniya ó ní wọ́n fi jẹ́ bẹ́ẹ̀ fún wọn ní ìwọ fi wọ́n lẹ̀ bọ́bá wo èmi ọlọ́run tí n bá fẹ́ kún ó jọ́sẹ̀ màá ṣe wọ́n bẹ́ẹ̀. ọlọ́run rẹ̀ ànábìá ni ó máa sọ wọn kiri. bẹ́ẹ̀ sì ni rẹ ànábì àníkọ jẹ́ olùsọ olùtọpinpin fún wọn ìwọ́sọ tiẹ̀ ẹ̀tún wo bọ́lọ̀ wọn bá ti kọ́ṣọ́nì ànábì làlọ́sẹ́lẹ̀m lórí àwọn òṣèbọ nìyẹn àwọn bèèrè tàṣí pé àfa kan ẹjọjọ ní lórí mọ́sálà kan òun sọ báyìí ah, kèfèrí làfa yà ó ṣe di kèfèrí lórí mọ́sálà kìláfíà ọ̀ṣẹ́bọ ọlọ́run nílẹ̀ ànábì sá fi wọ́n lẹ̀ o yie èmi ọlọ́run tí wọ́n fi jẹ́ lẹ́bọ àní ọmọ tọpinpin wọn àní kò jọ wá sọ wọn lérí abẹ́lẹ́ ọ̀nà títóbi èyí tí a wí ọlọ́run jẹ́ kó ṣe wá láǹfààní àwọn èyí ti ń gbọ́ tẹ́lẹ̀ náà ọlọ́run jẹ́ wa ọlá títóbi ọlọ́run pẹ̀lú òkú ọlọ́run tó bá dọ̀la ká tètè ọmọ wa wọ́n san owó gbígbé tafsiri sí orí afẹ́fẹ́ orí tẹlifíṣàn fún ọjọ́ mẹ́wàá tó bá wá dọ̀la déédéé aago mẹ́rin ààbọ̀ gẹ́ẹ́rẹ́gẹ́ òun lábẹ̀rẹ̀ kábàálẹ̀ ní àǹfààní thirty thirty minutes mẹ́ta tó ẹ jẹ́ ká gbìyànjú kí á tètè dé abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ kí ó mọ̀ sáyà ràn wá lọ́wọ́. bákan náà tí ó bá di ọ̀la bákan náà tá a bá ti parí tafsir ẹ rí wípé ìntàfi ń sọ̀rọ̀ yìí ó tún ó tún ṣe ju ti tẹ́lẹ̀ lọ fisabilillah tí gbogbo wa dáhùn náà òun náà ni wọ́n fi ra nínú ẹ̀ èyí tó kù wọ́n ó tún gbà wá ní níyànjú pẹ̀lú ògbọ́lọ́hùn. wọ́n fi tó mi létí pé ànábì ṣàlàyé fún wa tá a bá dúró báyìí tóòrùn bá ti wà látàrí wa abẹ́ wa lòdì wọ́n wà wọn ò ní oòrùn wà látàrí gbà náà tó bá ti lè yẹ kó látàrí ẹ rí i pé òjì wa yóò yọ ṣùgbọ́n bó ṣe yọ yẹn ó lè mọ́ ti gùn tó wà yóò sá yọ tó ti yọ báyìí yóò yọ báyìí àsìkò zuhur ó ti tó ni ó ti bẹ̀rẹ̀ díẹ̀ àsìkò asr sọ̀látùl asr tá a bá fi nǹkan lẹ̀ báyìí òjì rẹ̀ tó bá ti wọ́n lẹ́ẹ̀mejì asr ti tó ká wo ìyẹn tó bá ti dọ́gba pẹ̀lú táìmì táwọn yẹn ká sọ fún ìmọ̀ọ́mù yẹn pé ẹja kì lásìkò ẹ̀ tí ó bá nínú yẹn yóò ṣàgbàgbọ́ nínú ilé ìtànà ibi sọ̀rọ̀ sallallahu alaihi wasallam tó bá wà lọ kí báwọn ó sì máa kí lọ nìyẹn kéèyàn má bàa kí téèyàn bá ń páyà pé ah, kọ́mọ̀ wàá di pé láwọ́dá lọ fọ́ mọ́sáàsì béèyàn bá bá wọn kí èyí ó tún èyí ó tún pípa rẹ̀ tó hádà wallahu a'lam tí wáyé pé kọ̀ǹdíṣàn téèyàn bá rẹ̀ èèyàn èyí ò fẹ́ padà dìyàn dẹ̀ ti sọ́sọ́sọ́ wọn ò gbọ́ kọ́mọ̀ wàá di pé láwọ́dá lọ padà ń tú ìdọ́tọ̀ ní ìwádìí bá kì í ọlọ́ kìtìyàn padà wallahu a'lam then ọ̀rọ̀ ìtìkáàfù ìtìkáàfù tinú Ramadan ọ̀gbá bẹ́ẹ̀ sí sọ́hun ìtìkáàfù rọmọdọ́nù kan lẹ́ni yẹn ń ṣe ṣùgbọ́n ìtìkáàfù náà ló ń ṣe kódà bí èèyàn dúró nu mọ́tálásí fún five minutes pẹ̀lú àníyàn pé mo fẹ́ ṣe bàdà mo fẹ́ astagfula astagfula astagfula astagfula yí bẹ́ẹ̀ màá sì jáde ìtìkáàfù náà lè yẹn ṣe so àsìkò tó lò yẹn ó yá ju kọ́mọ́ṣe kankan lọ yóò gbà ládàá àsìkò tó lò ṣùgbọ́n kò sí àkọọ́lẹ̀ pé ó ṣe ìtìkáàfù rọmọdọ́nù sóti yóò bá báyìí tó bí yẹn ṣe ń lè wọ́n lọ́wọ́ ìbéèrè tí tani àti dáhùn ìbéèrè rẹ̀ ìbéèrè yín àlàyé tó pọ̀ ni kéèyàn ó gbàgbọ́ yẹ àkídà ìgbàgbọ́ nínú ọlọ́run àti àwọn ìlànà tọ́lọ́run gbé kalẹ̀ tó jìṣẹ́ ọlọ́run ṣàlàyé fún wa ibẹ̀ lórí ire wà ibẹ̀ sì ni ìfàyàbalẹ̀ wà ẹni tó bá kúrò lórí manhajú àkídà alìsúnà wàlìjàmá ẹni yẹn ìfọ̀kànbalẹ̀ ò lè wà nínú ìgbésí ayé ẹ̀ ó rà gẹ́gẹ́ bí ẹni tí máa yẹ nǹkan wò káàkiri ni ẹ̀dá kò kí ni ó ṣe mí lọ́la kó ọmọ màá tí ó ṣe ọlọ́la gan oríire lọ́run fi ṣe fún ọ tọ́ba lọ máa ń pín nǹkan kan ó ṣe ọlọ́la àti ṣe gan ló ti máa sàárẹ̀ tó àǹfààní ìfàyàbalẹ̀ àǹfààní ìgbàdúà àǹfààní kéèyàn ó ṣiṣẹ́ rí kọ́lọ́wọ́n gbà lọ́wọ́ èèyàn ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí pé ẹni tí bá ń ṣe ṣíríkù tí ń da nǹkan mí pọ̀ mọ́ ọlọ́run bó ṣe ṣẹ́ eré fún gbogbo ayé ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ tó ọlọ́run láti omi rẹ̀ kí ó ṣe àna wọn ọlọ́run kò dúró tiwọn. mo rò pé ẹ̀bẹ̀rẹ̀ wo ló ṣẹ́kù lánàá. ẹ̀ńtìkẹ́f tí Ramadan tí ó bá ti di nineteen nineteen yẹn àwọn ya yapọ̀ ẹnu lérí ẹ̀ wípé ṣé tí òòrùn bá ti wọ̀ ní on 19 òní ìtìkáàfù bẹ̀rẹ̀ ni àbí lẹ́yìn àsùnbà ní àárọ̀ ọjọ́ ọjọ́ nineteen òru 19 àárọ̀ 19 wọ́n bẹ̀rẹ̀ àwọn àfáà tí wọ́n ní òru 19 ní tọ́lá yìí ká ní rọ̀mọ̀dánù ọ̀la ní 19 tàbá ti kí mọ́gìrìbì tán àwọn àfáà kan ní àbọ̀ sí ti kààbù àwọn àfáà kan ní rárá tó bá di ẹ̀yìn tàbá ti kí ṣubú ìtàn láàárọ̀ ọ̀la òun ni ká ní ọ̀la ní 19 lápẹ̀jù èwo ló lálàáfíà jù nínú ọ̀rọ̀ èyí tó lálàáfíà jù ní wípé lẹ́yìn àsùbá lànàbì máa ń bẹ̀rẹ̀ ìtìká ànàbì ó ti wọ mọ́sálásí lẹ́yìn mọ́gìrìbì ṣùgbọ́n kò tí ì gbá níyàn ìtìká tó bá ti wá dẹ̀ ní ẹni subuhi tó bá kí subuhi ànábì ọwọ́ àwọ ilé ibi in tó kọ́ bíi tẹ́ǹtì tó ṣe nu mọ́tálásí ìgbà yẹn ni ó ṣẹ̀ṣẹ̀ àwọ̀ bẹ̀ ní ó gbádùn yẹn ti kà so ẹ̀yìn subuhi òun gangan ní àsìkò tí gbígbé àníyàn yẹn bẹ̀rẹ̀ hādhā wallāhu a'lam wa sallallahu ẹ̀jẹ̀ mọ́jà agbáàgbé ká tètè dé aago mẹ́rin gẹ́gẹ́ lábẹ́rẹ̀ lọ́la pẹ̀lú ògbó ọlọ́run insha Allah ta'ala subhanahu wa ta'ala.